òkú yẹn lára nù sàárè rẹ̀ tó bẹ́ẹ̀ l'Ànábì sallallahu alaihi wasallam máa ń ṣe tí sọláàtù janaza bá ti fòrò ó máa ń ṣe sọláàtù sí sàárè òkú yẹn bẹ́ẹ̀ náà ni nínú sàhíhì Imam al-Bukhari àti Muslim ọ̀rọ̀ arábìnrin tó máa mójútó mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam tó lóru.

Ibn al-Qayyim ní salla marratan ala qabrin ba'da layla nígbà kan rí ó ṣe sọ̀láàtù sí sàárè òkú tó ti kú lára tó ṣe wípé kò ju òru àná náà lọ tí wọ́n sin sẹ́yìn ò tí kò tí pẹ́ rárá wa marratan ba'da thalathin ìgbà kan lẹ́yìn ìjọ mẹ́ta ní ìgbà kan lẹ́yìn ìjọ mẹ́ta wa marratan ba'da shahrin ní ìgbà kan lẹ́yìn oṣù kan wa lam yuwaqqit fi dhalika waqta anabi ò sì dágbà kan pé náà nígbà tá a lè ṣe sọ̀látù sí sàárè láradà tásìkò yẹn bá ti kọjá pálẹ̀ sí ṣùgbọ́n èyí tó ń sọ pé lẹ́yìn oṣù kan yẹn ẹgbàá wa tó mú wa kò fẹsẹ̀ rinlẹ̀ kò fẹsẹ̀ rìn lẹ̀ mursal ni wa laysa muttasilan kò dọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam ẹni tó kpó sẹlẹ̀ kìí ṣe sọ̀hábí tọ́ wọ́n á ní ẹlòmíì tún gbà wá látọ̀dọ̀ ibn abbas ikọ́ sẹlẹ̀ bẹ́ẹ̀ Allahu alam tábà sọ kó sẹlẹ̀ bẹ́ẹ̀ ǹjẹ́ ẹ̀yin oṣù kan yẹn wá nítumọ̀ kan yàtọ̀ lọ́dọ̀ àwọn hanabila tó ṣe pé mẹ́dàbù wọn náà ni mẹ́dàbù tí imam ibn al-qayyim kì í ṣe mẹ́dàbù tiẹ̀ náà àwọn sọ pé a lè ṣe sọ̀láàtì sí sàárè lára nígbà táwọn ọba láǹfààní àti ṣe sọ̀láàtì sókù lára kó tó di pé wọ́n sin tí ọba tí ì tayọ oṣù kan tí wọ́n sin tí ọba tí ì tayọ oṣù kan tí wọ́n sin pa àlè ṣe sọ̀láàtù sí sàárì rẹ̀ lára tó bá ti wá ta oṣù kan kọ́ a gbọ́dọ̀ ṣe sọ̀láàtù sí lára nítorí pé ó ní akọ̀sọ́ manukil oṣù kan ní lásìkò tó gùn jù tí wọ́n gbà wá pé lẹ́yìn rẹ̀ anabi sallallahu alaihi wasallam ṣe sọ̀láàtù sí òkú lára nígbà tá a sì mọ̀ yín pé ádámù nàkìlì laysa nàkìlì lil ádám wọn ò gbá wa kò túmọ̀ sí pé wọ́n sọ yìí pé tó bá ti wá ju oṣù kan lọ o wọ́n lẹ̀ gbọ́dọ̀ ṣe sọ láti sísọ àárẹ̀ ńlára ẹni tó ní tó bá ti ju oṣù kan lọ ẹ̀ gbọ́dọ̀ ṣe sọ láti sísọ àárẹ̀ yẹn lára tí ẹ̀gbá wa ìgán bá fẹsẹ̀ rìn lẹ́nu kò sẹ́rì kò sẹ́rì fún torí pé ànábì ṣe kò sì sọ pé ó kè tá a ṣe yìí kò gbọ́dọ̀ ju bẹ́ẹ̀ lọ́mọ́ o ṣe eléyìí jẹ́ ìgbà tánábì sallallahu alaihi wasallam tí ò láǹfààní àti ṣe sọ̀láàtù sí òkú lára kó tó di pé wọ́n sin tó fi wọ́n padà ṣe sọ̀láàtù sí sàárè rẹ̀ lára ṣé ìtumọ̀ tí sọ̀láàtù tiẹ̀ tó ní sókù lára àbí sí sàárè òkú lára iná ní ìtumọ̀ tí sọ̀láàtù tiwa náà ní sókù lára àbí sí sàárè lára ni mo rò pé ẹ mọ̀ pé yàtọ̀ wà ẹ̀hẹ́n torí pé ànábì sallallahu alaihi wasallam tiẹ̀ ìgbà tí nínú ọ̀kan nínú àwọn ẹ̀gbà wáyìn ìgbà tán sọ pé lánàá ni wọ́n sin ó ní alẹ́ ẹ̀ẹ́dẹ̀ntumúni èyí wá ṣe tẹ́ ẹ̀ sọ fún mi nígbà tó kú lánàá náà wọ́n ní òru ni a sì fẹ́ láti jí ọ sílẹ̀ lóru anabi sallallahu alaihi wasallam ni ṣé ẹ mọ̀ yìí pé sọláàtù tí mò ń ṣe sáwọn òkú yín lára oníjẹ wọn máa rí bàlẹ̀ ọkàn náà àwọn sàárè wọn bí so eléyìí túmọ̀ sí pé ìtumọ̀ ńlá ni lódodo kò yẹ kéèyàn kú láyé ànábì sallallahu alaihi wasallam ká má bọ́ ànábì gbọ́ torí pé ta lẹni náà tí ò fẹ́ tòun náà tá lọ sin orí fọkànbalẹ̀ ń tani ó fẹ́ ara oríire tọ́lọ̀ ní káwọn èèyàn ó ṣe látàrí pé wọ́n bá ànábì lò gbanu ẹni tó bá kú tó sì láǹfààní kọjá pé ànábì sallallahu alaihi wasallam ló ṣe sọ̀láàtì sí lára yóò rí ìbàlẹ̀ ọkàn nínú sàárè rẹ̀ ẹ̀ má wa à ń bẹ lọ́ọ̀ni à ń bẹ lọ́ọ̀n kí sọ̀láàtù wa tá a ṣe sí lára kó jẹ́ sábàbí oríire fún àmọ́ kìí ṣe kó ti wà guaranteed síbẹ̀ rí nínú hadith tánàbí sallallahu alayhi wa sallam ń sọ pé kò sí mùsùlùmí kan tí ó kù táwọn èèyàn tí wọ́n pọ̀ tí wọ́n tú ọgọ́rùn tí wọ́n á dìde dúró ṣe sọ̀láàtù sí lára àwọn èèyàn yẹn jẹ́ mùsùlùmí kulluhum yashfa'una leh gbogbo wọn kò sí sẹ́nìkan tá a yọ lẹ̀ bí ìgbà tá a ti ṣe pàdé ká tó ṣe sọ̀láàtì yẹn gbogbo wa o a máa tọrọ ọ̀pẹ̀ fún lọ́dọ̀ ọlọ́ọ̀ni àyàfi kọ́ lọ́wọ́ bọ́ gbà pẹ̀ wọn lórí ẹ̀ wọ́n jẹ́ mùsùlùmí sẹ́mi pé máa ń ṣẹlẹ̀ láwùjọ tí wàá ń gbà mí tẹ́kí tó kú bá kú wọ́n bá gbogbo èèyàn ṣe wọ́n máa wí ó ní mùsùlùmí lọ́rẹ̀ ó ní kírísítẹ́nì lọ́rẹ̀ ó ní àwọn olóró lọ́rẹ̀ ó ló ń Ṣàngó gbogbo wọn àwọn adaluwa péjọ wọn á ní tọ́ ibi tá a wí o àti mùsùlùmí ni àti kìrìtẹ́nì ni àti olóró ni àtọlọ́yà ni àtọ́nṣàgó ni gbogbo yẹn tó ẹ̀tò ẹ̀tò ẹ̀tò níta máa ń wí ẹ̀yin náà máa ń lọ́wọ́ àkùbọ̀ wọ́n sọ pé èèyàn ọgọ́rùn tí wọ́n jẹ́ mùsùlùmí sẹ́yìn kí nǹkan ti ṣẹlẹ̀ níbi tiẹ̀ mbà ọlọ́run mẹ́jọ ara kò bá ń jọ kú wa mẹ́jọ àríká tó kú so kọ́dà ẹnìkan kú wọ́n wá ń sọ fún wa yí pé wọ́n ní gbogbo ẹ̀yin tẹ́ wàá bí àwọn mọ̀ pé kì ṣe gbogbo ẹ̀yin mùsùlùmí o àmọ́ gbogbo yín pátá ẹ máa ṣe láìlá ìlàlá láìlá torí àmọ́ta nínú yín lọ́lọ́wọ́ ti torí ẹ̀ sànù ẹ̀ ẹ̀ ó nǹkan bẹ̀ ṣé torí káfíìrì ọlọ́wọ́ sànù mùsùlùmí ẹ gbọ́rọ̀ ń bẹ́ so <laughs> nǹkan ni kéèyàn máa gbẹ̀sìn yìí o àkóbá ńlá ìwòsókùnù sàárè tó ń torí délé májẹ̀mú kanu àdìsí tún sọ yìí pé ẹnì kan ò ní kú káwá rí yẹn ogójì nínú àwọn ẹni tó bá dúró ṣe sọ̀láàtì sí lára la yushrikuna billahi shay'a tí wọn kì í fi kankan sorogún sọlọ ẹ májẹ̀mú láàmì wọn yìí fi kankan bíi ti wùlé ó kéré ma wọn ò lóńdè wọn ò lórúka wọn ò lé ìtàn rìn mọ́lẹ̀ wọn ò sọ nǹkan ọkùn rí kò sí ìtọ́wà lábẹ́ àdògán lábẹ́ àrò ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé <laughs> ẹni tí ó bọ̀ ní ilẹ̀ káàró ìjìrè wọn ò ní tó nǹkan ee wàllá wọn ò ní tó nǹkan wọn ni wọn ò tún wá sọ pé èèyàn méjì o èèyàn ogójì torí ẹ kó o tètè rìn mọ́ àwọn ẹni rẹ kó o tó kú wàllá ìṣe ńlá ni kéèyàn ó rìn mọ́ àwọn ẹni ọlọ́run tí ń tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam kó tó kú torí pé níjọ́ tó o bá kú àwọn ẹni tó ń bá ṣe ògèdè wọn ni ó kú mẹ́ẹ̀ tó bá pa àwọn ẹni rẹ náà ni alhamdulillah tó bá já àwọn àdàkejì ni wàhálà àwọn ni ó kún bẹ́ẹ̀ àwọn náà sì mọ ah, ọ̀kan nu wa ni káwọn lẹni náà tí ó ti wá sẹ́yìn òbí dáa tó bá jẹ́ pé gidi àwọn ẹni rẹ náà lọ́n bá ṣe káti ẹ̀ pé àwọn èèyàn kan náà gbé tọ́ bíi mélòó wà láàrin wọn àti ẹ̀ ti rẹ̀yìn ogójì tó yẹ pé masha Allah la quwwata illa ó kú oríire tá a wá rí ogójì láàrin àwọn tó ń ṣe sọ láti yẹn sí lára tí wọn kì í ṣe nǹkan kan ṣẹbọ sọlọ Ọlọ́run bọ́ gbà pẹ́ wọn lórí ẹ̀ májẹ̀mú ńlá nu ẹ mọ̀ pé nìsín àwa wà chance láti mọ nǹkan tí wọ́n ní yóò ṣèyàn láǹfààní àti tí ò ní ṣèyàn láǹfààní but àwa àwọn ò tí ì lọ àmọ́ tó ti ṣẹlẹ̀ sáwọn tó ti lọ náà bọ̀ wá ṣẹlẹ̀ sáwọn àná ẹnu kó àwọn dúró à ń ṣe sọ láti sáwọn kan la lónìí àwọn kan ni ó ṣe sáwọn ala lọ́la ọ̀nà tí kálukú sì sánlẹ̀ fúnra ara rẹ̀ ìní wúlò fún ìní sì ń ṣe níkà èwo làwọn ń sánlẹ̀ fúnra wa jàmá irú àwọn tani àti ta là ń bá rìn irú tani àti ta làwọn ọ̀rẹ́ wa eléyàn ni tí ó kù fún wa jàmá tá a bá kú iná kù fún ata bá kú torí ẹ̀ ló ṣe jẹ́ pé bá a máa ṣe jọ ń pàdé níbi dáadáa ẹ mẹ́jẹ̀ á jẹ́ kọjá pé tá a bá ti tú káàmì ìjókòó báyìí ó sì ti parí náà tọ́lá lómi wà bẹ́ẹ̀ ni wọ́n tún dijọ́ tí wọ́n tún pàdé níbi dánilẹ́kọ̀ọ́ sàlámù alaykum alaykum ó sì parí nu kò sájọṣepọ̀ kan tó nítumọ̀ ó yẹ kájọṣepọ̀ tó nítumọ̀ wà láàrin wa pé bó la ti pàdé ibi dáadáa ni wọ́n gan lọ́mọ ẹ̀yà mi lọ́nà tó ṣe pé tí dáadáa bá bá àrìọ̀ táyìdá bá ṣe àrìọ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ so eléyìí ló lè pé wa o because o nídìí àwọn ọmọ ìyá rẹ̀ ìkọjá bó ṣe lérò o nídìí wọn kó tó kú o sì nídìí wọn lẹ́yìn ikú rẹ̀ àwọn ẹni tí ń ṣe tọlọ́hún tó bá pa àwọn làbárí tí wọ́n dúró ṣe sọ láti ṣe ọ́ láńjọ́ tó lọ wàlá òkú oríire lọ̀rọ̀ rẹ̀ ọ̀mọ̀ unlike kọjá pé àwọn àtòdíjẹ́ àwògede wọn ló dúró àkóbá ńlá ni fún yàn tọ eléyìí ń jẹ báwọn lọ́dọ̀ àwọn kan nínú àwọn olùmọ̀gẹ́ bíi imam malik rahimahullah àwọn ní rárá rárá tí wọ́n bá ti sìn yàn tí wọ́n ti gbé sáré ẹni tí ọba bá sọ láti kò sí wàhálà kò sí wàhálà pé àwọn ọmọ ẹ ṣe sọ láti sí sáré kan la kò kí ló dé wọn lé lẹ́yìn tó anabi ni kì í ṣe tẹlomi ẹ mẹlomi wà tó nà tó ṣe sọlá tó sáré la tó yàtọ̀ sànàbì pètòrí pé nbà sọlá màá lọ sàlù alámọlọ tó di sáré wọn lànàbì ló sọ àá sọ pé tó anabi ṣe kó lè bá fi kọ́ alẹ́ kọ́ ni fẹlẹ́ ìtumọ̀ sí pé ó ń bẹ nínú àwọn èèyàn tí ó takò ọ tí wọn bá ń ṣe sọlá tó sí sáré la kódà àwọn lè takò ọ níbi tó ti gbóná wípé ah lẹ́yìn asọ́sẹ̀ bọ́ lágbájá sáré ló tún kù ìmbá sọ̀láàtì jánásà ẹ̀mọ̀ kálọ̀ mi ò ní dúró kò ní dúró gbọ́ tẹnu ẹ̀ la ilaha illallah ibi tí wọ́n ti ń bá sọ̀rọ̀ la ilaha illallah ó ti kú lọ ìròyìn ó sì ti dé gbogbo ibikíbi bàbá tẹ ni wọn máa ṣe lè máa mú ah, a dáa ibi tí wọn bọ ọdá níbo lẹ bá sáré ní bọ sẹwọn pé báwo yẹn tún ṣe burú tó mo ní béèrè pé báwo ní ṣe ń bọ ẹ ayé bí wọ́n sì wá bá ní ẹlẹ́ni jẹ́nu pàápàá jùlọ àwùjọ wa àfikún náà bá wa tún ṣe ṣé ẹ̀yin lè ṣerú ẹ̀ tẹ́nìkan gbọ́rọ̀ ẹnìkan wá fún yín tí ó bàjẹ́ tẹ́yìn á sọ pé jókòó ẹ̀sùn ra pé onítìǹ pé wá ń bì nítorí ọ̀sọ̀ tuntun sọ ń tiẹ̀ sẹ́wọ̀n kí n tí wọ́n sọ ní kí n mọ̀ pé èèyàn burúkú lẹ́yìn náà. <laughs>

torí ẹ̀ ló ṣe jẹ́ pé Imam Malik òun sọ pé rárá tí wọ́n bá ti sin òkú àgbọ̀dọ̀ ṣe kí ni àgbọ̀dọ̀ ṣe sọ láti ṣe lára. tọ́ ẹ sì máa ń pè nínú ṣẹ̀ríà a ní anahyo ani sọlẹ́ẹ̀tì alẹ́ kọ́bùr wà anahyo ani sọlẹ́ẹ̀tì nǹkan méjì yẹn wà ẹ gbọ́dọ̀ dúró lórí sàárè ṣe sọlẹ́ẹ̀ ẹ sì gbọ́dọ̀ fi sàárè síwájú máa ṣe sọ̀láàtì a sì tún láà ṣe sọ̀láàtì sí sàárè tá a bá sọ̀láàtì sí lára a tún ṣe sọ̀láàtì sí lára bóyá ló sì wá ṣe pin aláàánú méjèèjì ẹnìkan gbọ́ kí owó oríṣi kan yìí wípé a kì í fi sàárè síwájú máa ṣe sọ̀lá so òun wá gbọ́ kí o ti pé téèyàn bá bá sọ̀láàtì sí òkú lára èèyàn náà lè ṣe tiẹ̀ sára sàárè rẹ̀ kọ́ gbọ́yùn sẹ́mi kó náà lè pé anta tusalli ila al-qabr ay ja'alta al-qabra qiblatan ọ̀sọ̀ sàárè di kíbílà tiẹ̀ wàhálà kan tún torí ẹ̀ ló ti jẹ́ pé àbọ̀ kí ó wàhálà púpọ̀ ni tèèyàn gbọ́ gbogbo ẹ̀ wọ́n mọ gbogbo ẹ̀ sòtí bá mọ níwọ̀n bá tó bá lè mọ̀ eléyà fún yàn láǹfààní láti jẹ́ pé fàǹfà rẹ̀ ò ní pọ̀ fàǹfà rẹ̀ kò ní pọ̀ fàǹfà tó bá ti pọ̀ ó túmọ̀ sí pé ìmọ̀ èèyàn kò tó nǹkan kan náà ni wàhálà ṣe ń pọ̀. ahmed ni man yashukku fi salati ala al-qabr tálẹ̀ nínà tí ń ṣe méjì nípa akọ́tọ́ ká ṣe sọ́láàtì sísáré lára tá a bá bá sọ́láàtì. ẹ̀rọ mádàbù tiẹ̀ àti sọ pé tọ́ọ̀ ti bá sọ́láàtì ó ṣe sọ́láàtì sí. Si ara sa wàláì kathiruna yashukuna fi dhalika ya imam mo rò pé yé wa torí pé ńgbà tí wọn bá ń ṣe taqriru madhabu tiẹ̀ tó ń sọ pé ọ̀nà tiwa ni wọ́n mọ̀ wò pé tá a lẹni náà tójú tiẹ̀ fọ́ tí ọ̀mọ tí ọ̀mẹlẹ̀ tí ọ̀mẹlẹ̀ tí ọ̀mẹlẹ̀ kìí ṣe pé wọn ọ̀mọ àmọ́ tí wọ́n gbọ́ yé ń bẹ̀ kọ́ ni àwọn gbọ́ yé ń bẹ̀ ó ní tá a lẹni náà ti ṣe méjì nípa pé ká ṣe sọ̀láàtù sí sàréè lára ọ̀tọ̀ sẹ́ni tí ó bá bá sọ̀láàtù وني ويروى عن النبي صلى الله عليه وسلم كان إذا فاتته الجنازة صلى على القبر من ستة أوجه كلها حسان oríṣi ọ̀nà mẹ́fà wọn sì ti gbà á látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam pé tí ọba bá sọ̀láàtì sísá sí òkú lára ó máa ń ṣe sọ̀láàtì sára sàárè rẹ̀ gba oríṣi ọ̀nà mẹ́fà tí mẹ́fẹ̀ẹ̀fà sì gún régé. lọ́dọ̀ ahmed ó ní títí oṣù kan ẹ̀ lè ṣe sọ̀láàtì sí sàárè lára toró ńlọpọ̀jù nínú tí wọ́n gbà lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam pé lẹ́yìn oṣù kan ṣe sọ̀láàtù sí lára imaamu shafi'i rahimahullah òun sì sọ yìí pé a máa ṣe sọ̀láàtù sókù lára lódiwọ̀n àgbàtà lérò para rẹ̀ ò tí ì jẹrà lódiwọ̀n àgbàtà lérò pé ara rẹ̀ ò tí ì jẹrà títí ìgbà wo wá ni ẹ̀yin tẹ́ ní experience kí lẹ́yìn pé anatomy àbí kí lẹ́yìn máa kọ́ tẹ́ ẹ máa fi ìgbà wo ẹ sọ fún wa na ẹ sọ̀rọ̀ bàbá yìí ẹ Idris kò burú ńgbà tẹ́ bá wò wò eléyìí tá a bá ma àǹfààní wà ń bẹ o àǹfààní wà ń bẹ sẹ́rí gbogbo mọ̀tẹ́ nǹkan kò sí ètò òwúlò kì pé mò ń sáwàdà o. torí pé nísìnyí mọ ìgbà wo lára máa jẹra ọ pàtàkì ẹnì pé àwọn orí tẹ tiwa kì í tó sùn wọn ló ti kún so ìmọ̀ àtẹ̀ǹkọ́ yẹn tó bá jẹ́ pé wọ́n bá lò á mọ̀ mọ̀ yìí pé òkúta sìn yìí o ọpẹ́ jù títí gbà ara re ti pòórá sàárè rẹ̀ ó tún wúlò fẹ́ kò sínú pa sìnkú lórí òkú o torí pé mẹ́sẹ̀ máa ń sìnkú nù nígbà tá a sìnkú yìí títí gbà báyìí á tún láǹfààní àtúntún padà wá máa lo àyè yẹn láti bẹ̀rẹ̀ so ìdínú tẹ́ fi gbọ́gbọ́n ń sèyàn sí bàkíyà títí dòní ti lọ bí ẹgbẹ̀rún kan àbọ̀ ọdún ṣé o wá rò pé sàárè kọ̀ọ̀kan náà ní fókù kọ̀ọ̀kan ni ọ̀wá tán ilẹ̀ abàmíwónu torí pé ẹni tí wọ́n ń sin àwọn ti lẹ́ experience wọ́n ń lò mọ̀ tí wọ́n ní ẹjọ́ àánú ló tiwa náà wípé òkúta sìn yìí ńgbà tá a bá èrè ọdún kan àwọn eléyìí ti pòórá sàárì yẹn tuntun wà rẹ́dì fẹ́lómi ìta wọn tún fẹ́ gbé òkú mi sí tọ́lọ́wọ́n kọ́ pélé ọjà ara rẹ̀ á sì tún ra kẹ́rẹ́ bá ṣe bá àwọn majority ilẹ̀ ọjà ara tiwọn torí a tún prepare eléyìí náà lẹ̀ fẹ́lómi fẹ́lómi fẹ́lómi torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹ̀kọ́ tá à ń kọ́ agbọ́dọ̀ máa ń kẹ́kọ̀ọ́ nítorí pé a fẹ́ gbàwé ẹ̀rí ìwé ẹ̀rí inṣàlá kálukọ́ gbà tiẹ̀ ṣùgbọ́n akẹ́kọ̀ọ́ nítorí pé a fẹ́ ṣèyàn láǹfààní àwọn náà fẹ́ gba ìmọ̀kànnù kúrò lára wa torí ẹ̀ tá a bá mọ títí ìgbà wo lára máa jẹrà so eléyìí ó fún wa láǹfààní láti mọ̀ ẹ́ rí i pé àwọn ẹni tó máa ń sejọ́ keje àwọn tó máa ń sogójì ọjọ́ àwọn náà láwọn àlọ́ kan tí wọ́n lọ́mọ àti sọ nígbà tá à ń ṣe àlàyé tawhid so àwọn sọ pé òkú yóò ti wú títí ìgbà báyìí ìgbà báyìí ni ó wá bẹ́ẹ̀ làwọn fi ń sàwọn àdúrà ọjọ́ keje ogójì ọjọ́ so pé torí kí bíbẹ̀rẹ̀ ó lè ṣe déédéé kó lè ṣe déédéé àdúrà kádùá ò lè bàa jẹ́ pé tọ̀ kò ní bẹ́ dànù. so eléyìí túmọ̀ sí pé nínú èrò tiwọn ní táwọn ronú ibẹ̀ láti wọn bùkátà mọ̀tẹ́yìn kọ́yùn wípé òkè nínú mọ̀tẹ́yìn kọ́ títí ìgbà wo lẹ́yìn lẹ́ẹ̀ṣèwádìí wípé ara lè jẹrà parí ṣùgbọ́n àwọn sì ti máa ń nu ṣẹ̀rí àgbẹ̀ bí gbogbo ara gan jẹrà parí nǹkan kan wà tí kò ní jẹrà láéláé díjọ́ gbẹ̀ndẹ̀ alqiyam wọ́n ń pè ní ajibo dhanab níbi tí egun ẹ̀yìn tán sí egun sóńsó báyìí hùn kò lè parí láéláé ilẹ̀ ò ní jẹ́ láéláé òun náà lọ́lọ́run tún pa láṣẹ tí ó tún dà wá padà tó bá dìgbà tọ́lọ́run bá tún fẹ́ jí wa dìde kò sì pa dandan pé gbàtẹ́yìn wúsàárè kẹrin tábà pa wá rí so tẹ́ ẹ bá wà dáadáa ẹ bá rí kékuku ṣe gbogbo nǹkan ló ṣe fojú lásán rí so eléyìí jẹba àwọn ìmáàmù Ṣáfi'í ni títí ìgbà tá a rò pé arán jẹrà tí ó bá ti jẹrà tán a lè máa ṣe sọ̀láàtù sí la fẹ́ni tí ó sí ń tò sínú ṣùgbọ́n ìmáàmù Malik àti Abu Hanifa rahimahumallah wọ́n ní a gbọ́dọ̀ dánwò wọ́n bá ti sìnkú wọ́n ti sínú àyàfi tó bá jẹ́ olórí wa olórí àwa mùsùlùmí lápapọ̀ ó ní òsínlé nígbà yẹn so tí wọ́n ti wá síyàn kò burú kò nìkan dà sí gẹ́gẹ́ bá nàbì ṣe jó lórí wa tí ọjọ́ pò náà ni ọ̀bá sọ̀ láti tó fi ṣe so àwọn níbi ó ṣe mánu tètè pé gbogbo èèyàn náà ni wọ́n á pe ìbá sọ̀ láti à ń lọ di sàárè àbí òye wa ẹ̀yin sì ti mà wípé lọ́pọ̀lọpọ̀ tá a bá sin òkú sórí tẹ́ tó sì jẹ́bi tí gbogbo aráàlú ti máa ń sin òkú sórí tẹ́ ìrọ̀rùn kọ́ ni ó jẹ́ fún ọ láti máa tètè dá sáré bàbá rẹ àbí ìyá rẹ àbí ọmọ ìyá rẹ tó kù mà níbi tí orí tẹ́ ti kún kò sì sáyè láti mú nǹkan kan tó yàtọ̀ fi máa sàmì pé bọ́ orúkọ àbí símẹ́ǹtì oríṣi kan àbí ceramicalize ẹ̀ ẹ̀sẹ̀ kò sáyè gbogbo ọjọ́ra wọn lọ ní uniform so àfikọ́ ká pétọ̀ ẹ ibi tí fẹ́ǹsì ti bẹ̀rẹ̀ sàárì kẹẹ̀ẹ́dógún sí one two three four five àbí òye bọ́yá eléyìí ọmọ fi dá àmàdìgbà kan tó ń bọ̀ bá tún yá eléyìí náà yípadà lè bá tẹ́tẹ́ iwájú bàbá bàbá mi ló dúró sí tó rò pé bàbá tiẹ̀ ni àdúrà kọ́sámọ̀ bá gbogbo òkú mùsùlùmí ṣèyí ò jẹ́ báwọn. wọ́n ní nínú ìlànà anábì sallallahu alaihi wa sallam òní pé tó bá ṣe pọ́kùnrin ló bá kú wọ́n ti wá ṣe sọ̀látùl janaza sí lára ọkùnrin tó kú yẹn déédéé bí orí rẹ̀ ládùú o tó bá ti tẹ́ òkú sílẹ̀ níwájú wa a fẹ́ ṣe sọ̀látùl janaza sí lára déédéé bí orí òkú ìní lè odò tó bá ṣe pé ẹni tó kú tá à ń ṣe sọ̀látù sí bá jẹ́ ọkùnrin. tó bá wá ṣe é pé obìnrin bá ní déédéé bí àárín rẹ̀ lànàbí odò ẹ sì mọ̀ pé àárín èèyàn ni dodo déédéé bí dodo lànàbí odò so eléyìí túmọ̀ sí pé yóò máa rọrùn fún ọ ní ìsìn láti ma sọkùnrin là ń ṣe sọ láti lára ni àbóbìnrin látàrí ibi tí ìmáàmù bá ṣe kí ni tó dúró lópin ìgbà tí ìmáàmù náà bá mọ̀ nípa òfin ọlọ́run wọn kẹ ewo ló ń gbà àbá àdó ń gbàsẹ rẹ àbá sì dúró ní ẹwọn <laughs> kẹlẹ wàhálà kan tún mi pé kíni àníkà ti ṣe sọ láti sí la rárá o kì í ṣe àníkà ti ṣe sọ láti sí la rárá nura anabi sọlá àṣẹlá ọ̀sàdédé dúró ń bi orí àfi nítorí pé ká dúró ń bi orí òkúkùnrin òun lẹ̀sìn ọ̀sàdédé dúró níbi ìdodo àfi nítorí pé ká dúró níbi ìdodo obìnrin òun ní kíni òun lẹ̀sìn ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bó ṣe wá yìí òun lọ́dọ̀ gbajù àwọn àdìsí tó sì fẹsẹ̀ rinlẹ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ wà lórí ẹ̀ so nítorí ẹ̀ ètò ọ̀dọ́gbajù ọ̀rọ̀ mi wà ó nínú fiqh àtòdìjẹ rẹ̀ títọ́ bá jọkùnrin ni o déédéé bíi dodo rẹ̀ tó bá jóbìnrin kọ́ déédéé bíi orí ẹ̀ oríṣiríṣi analysis sì wà àmọ́ analysis kankan ò nítumọ̀ nígbà tó bá ti takò àdìsí anabi muhammad sallallahu alayhi wa sallam tọ́lá àwọn sọ pé ẹ tó bá pé bí ìdodo obìnrin lọ bá dúró o lè máa ro nǹkan míì ẹ tó bá sì jẹ́ pé bí orí ẹ ni kò sí ní tó rò àmọ́ pin kí lọ́kùnrin fẹ́ rò bàbá àdúró ń dédé dodo bàbá àmọ́ dúró ń dédé dodo ẹ dákun tí ìbá sẹni tó rí rẹ bá ti dàrú <laughs> òkú màlẹ́yìn ọ̀ àwájú rẹ̀ lótú a máa ronú kíni pé kí ló sọnù tẹ́lẹ̀ ìjẹbù ti ṣe jẹ ń bẹ ọ nínú ìlànà anabi sallallahu alayhi wa sallam òun náà ni wípé tó bá ń ṣe pé ọmọdé kékeré ńlọba ṣaláìsí anabi tó máa ń ṣe sọláàtù sí lára tó bá ṣe pé ọmọdé kékeré ló ṣaláìsí anabi máa ń ṣe sọláàtù sí lára tọ hadithi sì wá lórí rẹ̀ pànàbí ni at-tiflu yusalla ọmọdé kékeré tó bá ṣe pé òun ló kú á sì sọ láti sóun náà lára o a sì sọ láti sí òun náà lára tó lọ́pọ̀lọpọ̀ láwùjọ wa ń bí báyìí ní gbogbo àwọn ilẹ̀ Yorùbá yìí àwọn wọ́n máa ń kakún kankan tó jẹ́ nǹkan tó jẹ́ kókò tí ẹ̀ ṣe gbọ́ ọmọdé kínkínní kó àwọn máa ṣe sọ láti kínní la ẹni tí wọ́n ti kódà sínú lẹ́dà Ghana must go tí wọ́n ti lọ sọ sórí àkìtàn. a'udhu ọmọ èèyàn lẹ́wọ̀n afajá jẹ lẹ́fẹ̀ẹ́ lẹ́dẹ̀ jẹ ẹ bẹ̀rù ọjọ́ tọ́lọ́ wọn gbé wa dìde ni tọ́lọ́ wọn bó bí yín léèrè nípa ń tẹ̀sí èèyàn ló náà kú tó kùn kò pé ẹ má sọ ló lọ sí kí ṣe sọ láti sí láàṣì kí kí ló dé tẹ̀ pa àwọn mùsùlùmí kó ń ṣe sọ láti sí kẹ́ ẹ lọ sí sórí tẹ àwọn mùsùlùmí tẹ́lẹ̀ yìí ti mà wípé irú wọn ní ní síwájú tí wọ́n tún wájú ṣe é lẹ́ẹ̀dẹ̀ àwọn òbí wọn àwọn ní máa ṣìpẹ̀ fáwọn òbí ń jọ̀gbìn dàlùkìyàmà nígbà tóbi bá wọ gàù tí ọ̀rọ̀ náà lọ àwọn ọmọ kéékèèké yín tó ti kú àwọn ni ó ṣìpẹ̀ pé ìwọ ọlọ́run jẹ́ bàbá mi ó wà àlùjánnà ìwọ ọlọ́run jẹ́ ìyá mi ó wà ani tó tó a tó kódà sínú ọ̀rá tó sọ sórí àkìtàn ṣé tó náà bá gbọ́ bí o ṣe ṣeun tó fóun tó fóun sóúnjẹ fájá jẹ tó fóun fún ẹlẹ́dẹ̀ jẹ ṣé náà máa sì pẹ̀ fún ta ni torí ẹ ẹ jẹ́ ká lọ mẹ̀sìn wa o ká sì máa lò àmì àìláàánú ọwọ́ àánú rẹ̀ ká má a ìlẹ́sìn kì ṣe ń tọ́ da tó téèyàn bá kú èèyàn ni gbogbo èèyàn tó bá kú èèyàn ni kódà gan òkú kèfèrí ni wọ́n ń gbé lọ níbi tá anabi sallallahu alaihi wasallam ànábì dìde dúró àá káṣírí mà lọ ni sí kìí ṣe lọ dẹ́mi ni tó ẹ̀kọ́ ńlá ńbẹ̀ńbẹ̀ fún wa torí ẹ̀ tó bá ṣe pé oyún oyún lọ ọmọ nínú àbí oyún bàjẹ́ àmọ́ a rí i pé ọmọ tó jáde yẹn ẹ̀dá rẹ̀ ti pé arórí arọ́rùn arọ́wọ́ arẹ́sẹ̀ aríkùn wàlàkín ọjàbọ bẹ́ẹ̀ ló kù òun náà àtúní lọ gbé sọnù pọmọ ẹ mọ kínníkínní àtúnwé òun náà àtúnfàṣọ gbẹ̀yìn sóun náà lára àtúnṣe sọ látúnṣe lára eléyìí lọ dọ́gba jù náà rọ àwọn olùmọ̀ àmọ́ pẹ̀lú májẹ̀mú ìwé kíru ọmọ bẹ́ẹ̀ kó ti pósù mẹ́rin nínú ìyá rẹ̀ oyún tó jábọ̀ tó bá ti pósù mẹ́rin jósù mẹ́rin lọ gbogbo ń tá a máa ṣe fún òkú náà la ṣe fún náà nítorí pé oṣù mẹ́rin tó bá ti pé ọlọ́run ti rán màlẹ́kà sí wọ́n ti fẹ̀mí sí lára a ṣe pé lẹ́yìn ẹ̀mí tí wọ́n fẹ́ sí lára lọ́wọ́ a ṣe kí ni lọ́wọ́ a kú gbogbo òkú mùsùlùmí ẹ̀wẹ̀ ọlẹ́tọ̀ sí káwẹ̀ ọlẹ́tọ̀ sí ká ṣe sọ̀láàtì sí lára káfa sọ gbẹ̀yìn sí lára ká sì sin sórí tí àwọn mùsùlùmí eléyìí jẹ́ ètò dọ́gbájú nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ ọmọ ẹnu àwọn olùmọ̀ tó sọ pé tóyún bá jábọ́ àbí kìnnì kan ní ṣe sọ̀láàtì kan sí lára kan lọ sí ni rárá á ṣe sọ̀láàtì sí lára torí pé àdìsí tó fẹsẹ̀ rìn lẹ̀ tún wá ń pa eléyìí náà nínú Sunan Ibn Majah rahimahullah anabi sallallahu alayhi wa sallam wọn lọ sọ wípé sallu ala atfalikum fa innahum min afratikum ẹ máa ṣe sọláàtì sáwọn ọmọ yín kéékèèké tí wọ́n ṣaláìsí lára torí pé àwọn náà ni aṣíwájú tún wájú ṣe fún yín àmẹgbà wa yìí ọfẹsẹ rinlẹ̀ tó rọpùrọ kan bẹ náà tó gbà wá so àmọ́ ọfẹsẹ rinlẹ̀ kò túmọ̀ sí kọsẹrí tọ wọ́n ní wọ́n bi imaamu ahmed léèrè wípé ìgbà wo la ṣe sọ̀láàtù sí òkú ọmọdé lára ó ní ìdá ata alayhi arba'atu ashhurin tó bá ti kó sùn mẹ́rin nínú ìyá rẹ̀ lè anahu yunfakhu fi tóró sùn náà ni wọ́n máa ń fẹ́ ẹ̀mí sọmọ lára torí ẹ̀ eléyìí hàn wá pé láti oṣù lọ tóyún bá bàjẹ́ a ṣe sọ̀láàtù sí ohun tó bá jábọ́ yẹn lára. wọ́n á ní wọn ahmed sebadi ti kàn sí ìwà tó ní ọ̀tẹ́fìlì sọ́là àárẹ̀ ọmọdé kékeré polówó wá sí sọ láti sí lára sílẹ̀ yóò túmọ̀ sí pé yàtọ̀ sí ètò ọba jábọ́ ahmed ní bẹ́ẹ̀ ni adéti yẹn adéti tó fẹsẹ̀ rìn lẹ́ni mo á sọ fún ahmed pé wọn ọ̀sá sọ̀rọ̀ oṣù mẹ́rin bẹ́ẹ̀ wọn ọ̀sọ̀ ju wọn ọ̀sọ̀rọ̀ tí ò ti pọ̀ oṣù mẹ́rin àbí jù bẹ́ẹ̀ lọ so òun á sọ yìí pé ó ní ibn al-Musayyab ọsọ bẹ́ẹ̀ Sa'id ibn al-Musayyab ọsọ bẹ́ẹ̀ pé tọmọ láti kó sùn mẹ́rin ńkọ́ a sì sọ láti sùn lára àti mọkè Sa'id ibn al-Musayyab ó ń bẹ nínú àgbà olùmọ̀ nínú àwọn tabi'in ó sì ń bẹ nínú fuqaha al-Madinati as láti ti máa pé nu mọ́dàbọ̀ Ahmad ń tiẹ̀ òun kì í dá ọ̀rọ̀ kan sọ tí ó ta pé tọkàn nínú àwọn aṣíwájú bá ti sọ. So sòwòngbà tí irú àwọn àgbà olùmọ̀ yẹn ti sọ̀rọ̀ ó tó láti fi ṣe láti fi kín ọ̀rọ̀ tiwa náà lẹ́yìn pọ́mọ oṣù mẹ́rin nínú ìyá rẹ̀ tó bá jábọ̀ á sì sọ láti lọ àǹbólẹ́ tí rí Sa'id ibn Musayyab àbí òye wa tí wá ní ìjà nàbí sallallahu alayhi láti ìkẹyìn sí ọmọ rẹ̀ Ibrahim lára nígbà tó kú. a ní ìyapẹnu wà lórí eléyìí bí ó ṣe sọ̀láàtù sílá àbí ó ṣe sílá. Abu Dawud gbà wá nínú súnánù rẹ̀ láti ọ̀dọ̀ Aisha radiyallahu anha oní mata Ibrahim ibn nabi sallallahu alayhi wa sallam wa huwa ibn thamaniyata ashra shahra Ibrahim ọmọ anabi sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam nígbà tó wà lọ́mọ oṣù méjìdínlógún falam yusalli alayhi ṣùgbọ́n ànábì ò ṣe sọ̀láàtù sí lára alimami ahmed òun tó gba ìgbà wá wá ń tiẹ̀ láti ọ̀dọ̀ aisha òun náà tún jẹ́ bákan náà wọ́n tún gba ìgbà wá mi wá láti ọ̀dọ̀ albaro ibn azib radiyallahu anhu onisọ́lá rasulillah sallallahu alayhi wa sallam alabinihi ibrahim wa mata wa huwa ibn sittata shahra pàànàbí sallallahu alaihi wasallam ó sì sọ láti sí ọmọ rẹ̀ tí ń jẹ́ Ibrahim lára nígbà tó náà sì ṣaláìsí lọ́mọ oṣù mẹ́rìndínlógún ṣùgbọ́n ẹgbà wáyé ọ̀fẹsẹ̀ rinlẹ̀. Abu Dawud àwọn tó wá sọ wípé àwọn gbẹgbà wá kan wá látọ̀dọ̀ al-Bahi ó ní lamma mata Ibrahim ibn rasulillahi sallallahu alaihi wasallam salla alaihi rasulullahi sallallahu alaihi wasallam fil maqa'id ó nígbà tí ọmọ anabi muhammed sallallahu alayhi wa sallam tó ṣaláìsí anabi sallallahu alayhi wa sallam ó ṣe sọláàtù sí lára láyé tí wọ́n ń pè ní maqaid ṣùgbọ́n mursal ni bẹ́ẹ̀ yẹn wọ́n lórúkọ rẹ̀ ń jẹ́ abdullah ibn yasar al-kufi kò sì bá anabi sallallahu alayhi wa sallam láyé torí ẹni tí ò bá anabi láyé tí wọ́n á sọ pé anabi ṣe nǹkan kan àlè gbà wọlé.

èyí tó sọ pé kò ṣe sọ̀láàtù sí lára fi ẹsẹ̀ rinlẹ̀ tó ń bẹ nínú ẹni tó sọ pé ànábi ṣe sọ̀láàtù sí lára wọ́n yìí sọ pé àdìsí Aisha tó sọ pé kò ṣe sọ̀láàtù sí lára wọn ní òun náà fẹsẹ̀ rinlẹ̀ gẹ́gẹ́ bí ṣe sọ àtàwọn míì nínú àwọn olùmọ̀pọ̀ náà fẹsẹ̀ rinlẹ̀ wọ́n ní gbogbo ẹ̀ pátá marasil ni tó àmọ́ tá a bá wo àwọn àdìsí tó ní ó ṣe sọ̀láàtù sí lára mursal àti mursal àti mursal àti mursal wọ́n ní wọ́n fúnra wọn lágbára tòun sì ń bẹ nínú wa ní tuntun pa àdìsí wọn yẹn wọn fẹsẹ̀ rìn lẹ̀ lẹ́yìn náà ó ṣe sọ láti la kò ṣe sọ láti lára ibi iṣẹ́ tiẹ̀ nu iṣẹ́ rẹ̀ takò ọ̀rọ̀ rẹ̀ tó láti sọ láti sọ ọmọ lára èwo láti síwájú ọ̀rọ̀ rẹ̀ láti síwájú nítorí pé iṣẹ́ yahtamilu ma la yahtamilu al-qawl ohun tó ṣeéṣe kó ṣẹlẹ̀ síṣẹ́ kò ṣeéṣe kó ṣẹlẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ bá gbogbo èèyàn wí ṣùgbọ́n iṣẹ́ lè jẹ́ ti ẹnìkan àbí òye wa ọ̀rọ̀ tó bá sọ gbogbo wa ló bá wí àmọ́ ṣẹ́ tó ṣe ó lè jẹ́ ṣe ti ẹ̀nu táwọ̀ gbọ́dọ̀ kọ́ sí rẹ̀ ńbẹ̀ so nítorí de eléyìí ló ṣe jẹ́ pé kò nídìí ká máa ṣe apẹnu parú eléyìí tó bá ṣe sílá alhamdulilayi tí ó bá tún ṣe sílá alhamdulilayi tó àwọn tí wọn sọ pé kò ṣe sọ láti sí lára wọn ni wọn ṣe ìyapa nípa kínlọ́fà apá kan nu wọn ni wọn nítorí jíjá nàbí ànábì Muhammad sallallahu alayhi wa sallam wípé ànábì fífi sọláàtù sílẹ̀ wípé jíjá ànábì òun ó ti tó ní sípẹ̀ fọmọ yìí ó ti tó ní tọrọ sípẹ̀ sùn kò nídìí pé káṣẹ̀ṣẹ̀ tó wá tó máa ṣe sọláàtù sùn. gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé shahid jíjẹ́ shahidi rẹ̀ òun ló mú wa mọ́tì ẹ̀ bùkátà ti ṣe sọláàtù sílẹ̀ àtọ́rí jíjẹ́ shahidi rẹ̀ ó ti tó ní nǹkan sípẹ̀ fún jọ̀gbìn dàlùkìyàmù àwọn kan sọ pé ọjọ́ tó kú yẹn ọ náà lọ́jọ́ kò sóòf ọjọ́ tí òyì oòrùn tí ara òṣùpá bò mọ́lẹ̀ tó sọ̀látù kùsùfù tánàbí sallallahu alaihi wasallam ṣe kò tí ẹ̀ jó rójú pé òun ṣe sọ̀látù sọmọlá wọn sọ báwọn ó sì sọ nínú kútùbà rẹ̀ yìí pé inna shamsa wal qamara ayatan min ayatillah la yankasifani ila sọlẹ àtòòrùn àtòṣùpá àmì méjì ni nínú àwọn àmì Ọlọ́run ọba wa òye wọn kì í pamọ́ nítorí ikú ẹnìkan àbí nítorí ìsẹ̀mí ẹnìkan tẹ́ ẹ bá rí tírú ẹ ṣẹlẹ̀ ẹ máa yára tètè lọ síbi sọlẹ à so wọ́n ní eléyìí ìní ò jẹ́ kánábì ò tiẹ̀ ráàyè pé òun sì sọ láti sí lára àwọn kan sì sọ pé àwọn ìgbà wáyé gbogbo wọn ò takora wọn o torí pé ànábi pàṣẹ pé kí wọ́n ṣe sọ̀láàtù sí lára so wọ́n sì ní wọ́n ṣe sọ̀láàtù sí lára ṣùgbọ́n òun ọ̀bá wọn kópa níbẹ̀ nítorí kíkọ́ àìrójú tó kọ́ àìrójú pẹ̀lú sọ̀láàtù kòsó síbẹ̀ rádúró kí ogúngùn tá a sọ pé wọ́n kà ń sọ̀láàtù kòsó bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ lẹ́yìn fatia wọ́n kà bí suratul baqara wọ́n rúkú wọ́n tún náà rú padà wọ́n tún ka súrà tó tún gùn bíi ali imran wọ́n tún wọ́n tún ṣe sami Allahu liman hamida àbí wọ́n tún rúkú mi wọ́n tún sami Allahu liman hamida kó tó forí kan wọ́n tún dìde raka kejì fatia sura tó tún gùn bí sura tún nisa wọ́n tún rúkú wọ́n tún dìde fatia lẹ́yìn náà sura tún maida rúkú yé kẹsì kó gbẹtìrà lọ tó ọmọ tán rẹ jẹ yọ wà lórí rẹ ẹ̀yàn kí tó bá mi léyìn òní du àtijọ́ lè má musa tọ́. àwọn kan wọ́n sì ní ẹ wọn ò tiẹ̀ ṣe sọ láti sí lára apá kan nínú àwọn olùmọ̀ á sọ pé àwọn ẹni tó ń sọ pé wọ́n ṣe sọ láti sí lára ọ̀rọ̀ wọn lọ lágbára jù nítorí àlékún máa wà ń bẹ̀ a sì máa ń pé kò ṣe àtòṣe tí wọ́n bá takora wọn ó ṣe láfún lórí kò ṣe torí pé àlékún máa wà nínú ó ṣe àìséyùn bí nǹkan ṣe wà tẹ́lẹ̀ náà nù àwọn tó máa sọ pé ó ṣe àlékún máa wà ń bẹ̀ eléyìí àlàyé pé sọ ṣe sọláàtù sí ọmọ rẹ̀ lára àbí ò ṣe sọláàtù sí ọmọ rẹ̀ lára bí anabi sallallahu alaihi wa sallam téèyàn kan bá para rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó ìpa ayé ti sú òun ikú yájẹ̀ sí lọ láì mọ̀ pé ẹ̀sìn gidi iná ní ká fọwọ́ ara ẹni para ẹni ẹ̀sìn gidi oní fọwọ́ ara ẹni ká fi para ẹni àṣàkáṣà ni wọn á pé kú yájẹ̀ sí lọ bí ẹnìkan tán ní ń dásà kọ́ wa ń kánù wàhálà wa ṣẹlẹ̀ ń kánù wọ́n ń para wọn wọ́n ń para wọn wọ́n ń pààyàn pakúpa wọ́n á jọ ma ìlú kan nínú àwọn ìlú tí àwọn Yorùbá wà wọ́n á sọ pé ẹ́ wọn ò ní lè padà lọ sísàlẹ̀ tonti pé wọ́n ń pààyàn ní Kánò igbe torí pé ẹ̀sìn ń bẹ ń sàlẹ̀ ikú sì wà ń Kánò ẹ̀yin Yorùbá náà lè sọ pé ikú yá jẹ̀sìn lọ ẹ̀gbọ́n nǹkan mẹ́wọ́ bí làákà yẹn ṣe dorí kodò ìyẹn ni kí wọ́n kúkú parọ́ òsì kánù wọ́n sàn ju kí wọ́n lọ ṣẹ̀sìn lé lọ ẹ̀sìn ọ̀sàdédé sílé jàmá bí ìbá ṣe pẹ́yìn tẹ gbẹ́sìn yé wọ̀n bá ẹ̀ jìnà sílé ẹ̀ jìnà sílé torí pé ńlẹ̀ Yorùbá yìí ẹ̀ rí i pé àwọn ọmọ ìlú kálukú tí wọ́n gbẹ́sìn yé níwọ̀n bá gbogbo wọn ilẹ̀ Haúsá wọn wà àbí ẹ̀kọ́ ni ilẹ̀ haúsá ni wọ́n wà wọ́n ti ń sin lọ́n dáadáa tó yẹ kí wọ́n ń tẹ̀lé súnà ilẹ̀ haúsá wọn wà wọ́n wá fi lélẹ̀ fáwọn tọ́ bẹ́ẹ̀ bá ṣe rí ẹ ṣe bẹ́ẹ̀ bá ṣe lẹ́ẹ̀ṣe ẹ máa ṣe àwọn àníyàn ilé ò ṣe é gbé ilé ò ta ló mú má ṣe é gbé síbẹ̀ yìí náà ni màtí wọ́n bá sá fún tiẹ̀ tó àwọn tó sì fẹ́ ṣe bàjẹ́ àyè sì gba wọn torí pé wọn ọ̀rẹ́ ni máa wí kílẹ̀ yìí wọ́n pé ń tẹ́sí ọ̀dá kílẹ̀ yìí wọ́n sọ pé ń tẹ́sí ọ̀dá gbogbo àdúgbò sẹ́nu pé ó ti dínkù ẹ̀yẹ eh, mélòó lọ́mọ pa ń sọ̀rọ̀ ọlọ́ọ̀ni sí lọ́pọ̀lọpọ̀ ń bẹ́ẹ̀ ń di ibi tí wọ́n ti mẹ́mú ẹlòmíì bẹ́ẹ̀ ibi tí wọ́n ti ń tayò ẹlòmíì bẹ́ẹ̀ ibi tí ti láṣẹ́wó ká ẹlòmíì bẹ́ẹ̀ ibi tí wọ́n ti wo bọ́ọ̀lù wọ́n sì sílé bọ́ọ̀lù kalẹ̀ lóríṣiríṣi wọ́n mọ pariwo ń bí ẹni tó ṣe pórí rẹ̀ fẹ́ dàrú so nígbà tó jẹ́ pé èèyàn mélòó ní ń pè yẹn lọ sí ìdìtọ́ lọ ọ̀wá nílé ilé ṣe bákan bákan ta lọ́ọ́ bàjẹ́ bí wọ́n náà ni eléyìí jẹba àwọn tíyẹn bá fọra rẹ̀ para rẹ̀ anabi èsè sọ láti sí lára o anabi sallallahu alaihi wasallam kì í ṣe sọ láti sí lára o torí kan máa lérò pé ńgbà tó tún fọ ara rẹ̀ para rẹ̀ anabi ó tún ṣe sọ láti sí ọ lára kó tún lọ nífọ̀kànbalẹ̀ nù sàárè láéláé ṣùgbọ́n ńgbà tí ẹnìkan fọ ara rẹ̀ para rẹ̀ bẹ́ẹ̀ anabi ni ò ṣe sọ láti sí la ọkàn sọ fáwọn kanú àwọn mùsùlùmí pé tó ẹ ṣe sọ láti sí la eléyìí túmọ̀ sí pé àwọn ẹni ńlá àwọn ẹni pàtàkì àní jẹ́ kó jẹ́ pé àwọn ni wọ́n ṣe sọ láti sí lára àwọn ẹni tí ó ṣe sọ láti sí lára yóò jẹ́ pé àwọn èèyàn tó yẹ pé tọ́ máa nurse àwọn tó yẹ pé máa nurse làwọn àwọn ni wọ́n kàn ṣe sọ láti sí lára tí wọ́n fi ní pé ah lágbájá náà lágbájá ló tiẹ̀ síwájú síwájú báwo nítorí kí ni ẹ̀kọ́ tó wà ń bẹ̀ ni pé ẹni tó fọwọ́ ara rẹ̀ para rẹ̀ tírú ànábì sallallahu alaihi wasallam bá tún síwájú ṣe sọ láti sí lára sẹ́mi yóò mú tùmọ̀ burúkú dání wípé kò burú kéèyàn fọ ara rẹ̀ para rẹ̀ gan-an ìbánabi ó tún ṣe sọ láti sí so nítorí délé ànábì ò ní ṣe sọ láti sí la bẹ́ẹ̀ náà ni wala man ghalla minal ẹni tó jí nǹkan kan nínú ganima ẹni tó jí nǹkan kan ẹni tó jí nǹkan kan nínú èrè ogun ànábì ò ní ṣe sọ láti sí wọn la ó làwọn eléyẹn o àmọ́ wọ́n sọ pé kẹ́lómi ò ṣe sọ láti sí lára torí pípa tó para rẹ̀ kọ́ sọ́ọ́dì kèfèrí ó lè tọ́jú àkọ́sọ́ di kèfèrí ṣùgbọ́n kì í wá ṣe gbogbo àwọn èèyàn náà báwọn lànàbí sallallahu alayhi wa sallam ní ọmọ wa ṣe sọ̀láàtù sí lára ìyapa ẹnu wa wà láàrin àwọn olùmọ̀ nípa ẹni tó ṣe pé ọ̀ràn kan tó dá tọ́lọ̀ ní ẹni tó bá ṣerú rẹ̀ ká pa ìní tóun ṣe tá a fi pa sátúnṣe sọ̀láàtù sóun náà la kazanil marjum kébí ẹni tó ṣe zìnà tá a sọ lókò pa òkú rẹ̀ nílẹ̀ sáwà ṣe sọ̀láàtù sí lára ni ṣe sọ̀láàtù sí lára. anabi sallallahu alayhi wa sallam ó ṣe sọ̀láàtù sárábìnrin johaniya tó ṣe zina tó sì ní kí wọ́n sọ lóko pa anabi ṣe sọ̀láàtù sóun lára nítorí pé òun ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ìjìyà tọ́já sí ká pààyàn tọ́lọ̀ ní kí wọ́n fi jẹ́ ni wọ́n fi pa so irú eléyìí anabi ṣe sọláàtì sí lára umar wa sọ fún anabi sallallahu alayhi wa sallam pé tusalli alayha ya rasulallahi wa qad zanat wọ́n máa ṣe sọláàtì sí lára zinama ló ṣe dá ẹ́ zinama ló ṣe dá fi sọ lóko kù anabi ni laqad taabat tawbatan law qusimat bayna sab'ina min ahli madinati lawasi'atu ó ti túbá ní tútúbá tó ṣe pé tá a bá pín fẹ́yìn àádọ́rin nínú ará Madina kò bá kárí wọn ará Madina nufa pé tá a bá pín fún wọn kò bá kárí wọn yéé sàwọn ará Abakaliki àwọn ará Madina tí wọ́n ga nípò àwọn ará Madina tánàbí tún sọ ń bí àwọn sàábé tá a bá pín fún wọn kò bá wọn wa hal wajadta tawbatan afdala min an jadat bi nafsiha lillahi ta'ala zakarahu muslim kan tó sísàkalẹ̀ tó fara rẹ̀ kalẹ̀ sọ́lọ̀ ń pé kí wọ́n sùn ló kò pa kò sí tútú bá tó tó bẹ́ẹ̀ ẹ̀mí rẹ̀ nífà wọ́n fa ẹ̀mí ara rẹ̀ wọ́n jẹ́ ọpọ́ ń ṣe zìnà ó sì ní kí wọ́n fún un mọ́ wọ́n sì sọ ló kò pa ṣé tútú bá kan lè ju eléyìí lọ kò sí tútú bá tó jù lọ anabi sallallahu alayhi wa sallam ṣe sọláàtù sí lára bẹ́ẹ̀ náà ni maris tó náà ṣe tó à ń bá anabi sallallahu alaihi wasallam kó ń ṣe zina anabi gbójú sọ̀hún ó tún wá bá alágbọ̀n kejì tó ní mo ṣe zina anabi tún gbójú sọ̀hún ó tún wá bá níwájú ó ní mo ṣe zina anabi tún gbójú sọ̀hún ó tún wá bá lẹ́yìn ó ní mo ṣe zina anabi tún gbójú sọ̀hún ṣé èsèpé orí rẹ̀ dàrú ó ní wàhálà orí òun ọ̀dàrú tó à ní wọ́n ń pè ń zina ṣé o kí abẹ́ rẹ̀ bọ́nú ìdí rẹ̀ ó ní bẹ́ẹ̀ ni a anabi wa ni ẹ̀ sọ́ lóko sallallahu alayhi wa sallam torí ẹ̀ wọ́n sọ lóko tán anabi ni khayran ajẹ́pọ̀ọ́rẹ́ ni anabi náà tún ṣe sọ láti sí lára wọ́n sọ lóko anabi tún ṣe sọ láti sí lára eléyìí ẹ̀kọ́ ńlá ó dá ààyè ìwádìí púpọ̀ sílẹ̀ nù ṣẹ̀ríà ọ̀rọ̀ máàrìzì pé ǹjẹ́ bá ṣe zina tó sì wàá jẹ́wọ́ fúnra rẹ̀ tó ti tó kọ́ jẹ́wọ́ lẹ́ẹ̀kan pé mo ṣe zina káfi sọ lóko àbódìgbà tó bá jẹ́wọ́ lẹ́ẹ̀mẹ́rin torí maris ẹ̀mẹ́rin ni ṣé ẹ̀ẹ̀kan ti tó àbẹ́ ẹ̀mẹ́rin torí pé ẹlẹ́rìí tí ó jẹ́rìí pé yẹn ṣe zina tí wọ́n fi sọ lóko pa yọ jẹ́ mẹ́rin ẹlẹ́rìí tí ó jẹ́rìí pé yẹn ṣe zina tí wọ́n fi nà lẹ́gbọ́ ọgọ́rùn-ún fẹ́ni tí ò tí ì níyàwó lọ́kọ tí wọ́n sì fi gbé pamọ́ sọ́dún kan wọ́n tún gbọ́dọ̀ jẹ́ mẹ́rin síbẹ̀ náà ni mo ṣe zìnà ọgbọ́dọ̀ wí mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ìyapa láàrin àwọn torí ọ̀rọ̀ máìzì ni wọ́n á sọ pé òkè àwọn kan sọ pé ọgbọ́dọ̀ torí ọ̀rọ̀ máìzì àwọn kan pé ẹ̀ka ti torí pé nìkan lọ́wọ́ á jẹ́ ṣe zìnà jù tó sọ pé ń sọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ ìyàwó eléyìí báyìí ó wá bá ìyàwó rẹ̀ ṣe zina so wọn á lọ bí àwọn olùmọ̀léèrè kálukú wa ń sọ tiẹ̀ wọn sọ pé wàláhì àfi kọ́ wọn lọ bí anabi sallallahu alaihi wasallam léèrè anabi náà ọ̀rá kò sí wàhálà ọmọ rẹ̀ ibà yọ jẹ gbọ́ ọgọ́rùn wọn sì gbé pamọ́ fọdún kan torí kò tí ì níyàwó rí wọ́n gòdò ya unais ìwọ unais tó bá ti dàfẹ́ mẹ́jọ́ máa rọ̀ kò jí lọ sílé eléyìí ọkọ ìyàwó nìyẹn o so kọ wá bí ìyàwó rẹ̀ léèrè sẹ́yìn pé ẹni tí wọ́n mú tí bàbá tí bàbá ń jẹ́wọ́ pọ́ mò ń ṣe zìnà já bàbá rẹ̀ rán tó bá lọ torí tó bá lọ já bàbá rẹ̀ rán bẹ́ẹ̀ yẹn nítorí máa ṣẹlẹ̀ ní pé bàbá ọ̀jẹ̀ gbọ́ ọgọ́rin ọgọ́rin wọ́n parọ́ zìnà mọ́mọ́ rẹ̀ bákan náà ọkọ ọkọ ìyàwó tí wọ́n ní wọ́n bá ṣe zìnà náà lè pé irọ́ ọlọ́pàá mọ́ òun òun ò ṣe zina rí kí ìyàwó náà ipò ò ṣe ti ráhùn táwọn ṣe zina ọgọ́rin mi ò tún so torí kìí wọnú ara wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni èèyàn méjì lọ́sẹ̀ bó ni ó sọ adẹ́gba kan tí bàbá yẹn sọ pé ọmọ ṣe zina ọmọ ò jiyàn ànábì ò sì pé kí bàbá yẹn ó wí bákan náà pé tílẹ̀ bá kó jí lọ sílé àwọn eléyìí kó wá bí obìnrin yẹn léèrè tó bá lóun ṣe zina fa in aqarrat farjumha tó bá gbà kó n ṣe zina sọlọ kò pa wọn sọ pé fa in aqarrat arba' marrat arba' mirar pé tó bá gbà lẹ́ẹ̀mẹ́rin tó bá gbà kó n ṣe zina so nítorí ẹ̀ ló jẹ́ pé ọ̀rọ̀ àwọn tó sọ pé ẹ̀kan náà ni ó ti tó òun jù ṣe ẹni tó bá ṣe zina tó bá ti sọ pé òun ṣe zina lẹ́ẹ̀kan ti tó nǹkan tá kàn gbìyànjú láti wádìí gẹ́gẹ́ bí àdéhìí Ma'iz ṣe fi hàn ni pé ṣé kìí ṣe pé nǹkan kan sọ pọlọ rẹ̀ mo rò pé yé torí pé ẹ̀mí tẹ́ rí yẹn ó wúwo gan tí yẹn bá wá múra rẹ̀ wá tí ó di ká pa a gbọ́dọ̀ wádìí o ṣé nǹkan kan ò sí lọ́pọlọ so tí wọ́n bá wá ní nǹkan kan ò sí lọ́pọlọ ọ̀rọ̀ rẹ̀ ọ̀tà sí rí ìṣesí rẹ̀ òòjọ́ ti ẹni tí ò ní láàká ìrí dáadáa náà lọ́wọ́ àjẹ́ pé láwa sọ lóko torí islam ò ká sọ wèrè lóko pa torí pé wèrè marfu'un anhul qalam wọn ò ní kọ ẹsẹ̀ tiẹ̀ lẹ̀ yàtọ̀ sí onílàákà yìí ṣé lẹ́yìn jẹ́bi tá a dùn ó sí lónìí ẹni tó bá ní ìbéèrè kò sí àríkò sọ́ọ́. láti ṣe sọ̀lá sọ ó jẹ́ pé ó tọ́ sí ìjọba wájú ọjọ́ kápá ẹran wọn. wọ́n ní ìjọ ọmọ tó bá kú lọ́jọ́ keje sáàpà <clears throat> ẹran àkíkọ̀ fún bẹ́ẹ̀ ni tọ́mọ bá fi lè péjọ́ méje láyé kó tó di kọ́ sọ láìsí á pẹran àkíkọ̀ fún àmọ́ tó bá ṣe pé ọmọ yẹn ò péjọ́ méje láyé tó fi sọ láìsí orúkọ lọ jẹ wá á sọ lórúkọ àní pẹran àkíkọ fún tí ó bá ti péjọ méje orúkọ wọn máa ń sọ ọmọ lórúkọ kó tó péjọ méje àmọ́ àkíkọ kò bófin mu pé kó pa àfi tó ọmọ bá ṣe kí ni tó bá péjọ méje. kọjọra wọn àyọ lọjọra wọn nìsú ìgbà tí èsì pa adilẹ wọn lánàá bí dìde ńgbà gbókù kèfèrí kọjá ẹnìkan á ní kẹ dìde ẹnìkan lé wọn ò sì rẹ kọjá o ìṣesí àwọn kèfèrí lélẹ̀ yẹn ẹ gbọ́dọ̀ ló síra wọn kọjọra wọn. ọmọ tí ẹ sọ pé àwọn pé ọ ó ti dé oṣù mẹ́rin ní ṣe. rárá o ẹni fún lórúkọ àwọn bá bí jáde lálàáfíà àwọn fún lórúkọ náà àríkùsọ sọ pé ọmọ rẹ tó kú ọmọ rẹ tó kú náà pè mí pé kíni. Aha, aha, tí wọ́n ti wo tí wọ́n ti tí wọ́n ti parí sọ́láàt. Mhm. so ìgbà tí ẹ ṣàlàyé tán pé kò tọ́ hmm. láti ṣe nínú mọ́tò hmm. tó ẹni yẹn insist pé. ká ń lọ́kàn àwà sí túláàsì ní so àwa lẹ́gbàá kan tá a fún un tẹ́ ẹ bá ti béèrè ọ̀rọ̀ ẹ̀sìn tá a bá ti dáhùn ìwọ ló kù sí lọ́kọ tẹ̀lé tẹ́lẹ̀ náà àwọn alágídí wà àbí òye wa so ká ń lọ́kàn àwà lọ́kàn àwà wọ́n ti pe sọ láti mọ́ṣáláṣí ìwọ wá dé ẹ tún fẹ́ ṣe jama ọ wá ní Anas ibn Malik ó ṣe bẹ́ẹ̀ ìwọ gẹ́gẹ́ bí Anas àbẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ̀n àgbọ̀yé tó dorí kodò because tágbọ̀yé bá ti dorí kodò náà ni máa ń fà tíyẹn fi máa ń gbé ìbáǹgbọ̀ bá ya so wọ́n ṣàlàyé ẹ̀sìn tí wọ́n mọ̀ fún ọ ìwọ tún ní rárá so kí wọ́n á lọ kàn wá tó a wá dilẹ̀ fún rọ ni kọ́ mọ gbá ìmọ̀ kan rẹ̀ ká náà ẹnìkan ti ń béèrè. torí ẹ̀ ló ti jẹ́ pé inú májẹ̀mú pé ọ̀tọ̀ kẹ́ẹ̀tún ṣe jọmọ́ àkejì lẹ́yìn jọmọ́ alákọ̀ọ́kọ́ òfin tó dé pọ̀ ọmọ ẹnu tíra ta kọ àkàntì gbé jáde nínú òfin tó dé ni pé ẹ gbọ́dọ̀ tún pèrún máa ìṣẹ̀lẹ̀ tí Anas yẹn àǹfààní táwọn arí mú bẹ́ẹ̀ ni pé wọ́n lè ṣe jọ̀mọ́ lẹ́yìn jọ̀mọ́ àmọ́ ara àǹfààní pé wọ́n tún máa pèrun lẹ́yìn ìtàlákọ̀kọ́ àrí ń bẹ̀ kò sí ń bẹ̀ àṣìṣe lélẹ̀ yẹn nígbà tí pé sọlá tí wọ́n ti parí sọlá ìwọ́n tún wá kí spíkà mọ́lẹ̀ Allahu kí lọ́jọ́ fọ́ọ̀dà fẹ́ bẹ́sìn jẹ́nu a sì dúpẹ́ fọlọ́n ṣé tọ́ba máa gbẹ́ sàárẹ̀ ṣé níwọ̀n bí ó ṣe kú ẹ̀ náà ni wọ́n á gbẹ́ náà. tẹ́lẹ̀ ńkọ́ tẹ́lẹ̀ ńkọ́ ìwà abdulfata so bó ṣe rí nu ẹ rí i pé ẹ̀yin ní yorùbá level so pé gbogbo kálukú ńkọ́ bàbá kan sì gùn lẹ́sẹ̀ mẹ́sàn-án ṣé ẹ wé bẹ̀ ni àbẹ́ lọ bẹ̀ mo rò pé yé wa gbé kálukú bá ṣe mọ wọn gbẹ sàárè rẹ̀ ẹnìkan kú wọ́n ti wá pé ẹsẹ̀ mẹ́fà ẹsẹ̀ mẹ́fà ẹsẹ̀ mẹ́fà so wọ́n ti wá gbẹ́sẹ̀ mẹ́fà alẹ̀ sùn nǹkan ká wọ́n ga jù bẹ́ẹ̀ lọ fà pé akin ní ẹsẹ̀ mẹ́fà náà so nígbà wọn gbé bàbá bàbá síbẹ̀ ó wá di pé a ẹ̀ dàkún ẹgbẹ́ sáré ọ̀sùn ẹgbẹ́sùn ẹ má ṣe bàbá bàbá lè sùn torí pé àṣà tí wọ́n ń dáhùn kìí ṣe pé tí Yorùbá náà gbà lérò ni pé èèyàn gbọ́dọ̀ tayọ ẹsẹ̀ mẹ́fà ṣùgbọ́n wọn àti ó ti kọ́ mọ́ jù pé báwọn èèyàn ṣe máa ga kìí sábà ju ẹsẹ̀ mẹ́fà lọ ni wọ́n fi máa dásà pé bó o nígbàbọ̀ láwo òdiwọ̀n ẹsẹ̀ mẹ́fà náà ni kìí ṣe náà tó ń gbà lérò ni pé lọ wọ́n kọ́ wọ́n yìí sáré ọmọ kínkín ní nìsín wá ń gbẹ́sẹ̀ mẹ́fà fún ètò ẹ̀ ti pè náà ti tó ẹni tó bá gbọ́ gbọ́ ẹni tó bá sì gbọ́ yóò máa gbọ́ pẹ̀ ní ti ṣe sọ́láàtì ní aleykum salaam. Islam ọgbà kan sẹ́yìn kò gbà kan sẹ́yìn torí pé ẹ̀mí ẹ̀mí tí ń bọ̀ wálé ayé ẹ̀ gbọ́dọ̀ dínà mà ẹ̀ gbọ́dọ̀ dínà mà nítorí pé pẹ̀lú ẹ̀tọ́ wò lẹ fi fẹ́ ṣe inú kó jẹ́ pé oyún yẹn oyún halal ni àbí kó sì jẹ́ oyún haram oyún halal kí lè fẹ́ ṣe sí gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó kan ọkọ ń pè pé ẹ dákun ẹ bá mi báyàwó mi sọ̀rọ̀ oyún ń bẹnu rẹ̀ báyìí òun sì onílàlà gbọ̀ngàdà àfi kó wọn sẹ́yìn yẹn dànù tọ́ ń gbọ́ ìwọ ìyàwó kí ló dé ó ní ọkọ ìtọ́jú òun bó ṣe yẹ kì í sì rún un lọ níbi iṣẹ́ ilé so ẹ káàsì tó wí ká gbọ́ oyún ti dé oyún ti dé oyún ti dé oyún kẹrin ni kò sì tí ì níṣẹ́ lápá àwa ni ṣé iṣẹ́ ṣẹ̀ṣẹ̀ bọ́ lọ́wọ́ rẹ̀ ni àbí kò ti níṣẹ́ lápá tẹ̀ ṣiṣẹ́ ra yín ó ní kò níṣẹ́ tó ṣiṣẹ́ náà ni ń lọ sùkú kò tí ì jáde alhamdulilayi kí wọ́n á ní tuntun kí ni tuntun ṣé zina lẹ̀ ń ṣe ni àbẹ ọlọ́ àti fẹ́ra wa ni ẹ wàá máa pọ̀ ọmọ ọlọ́mọ irú ọmọ wo lẹ́yìn mọ́ ọmọ ń sí. irú ọmọ wo lẹ́ẹ̀ máa sí bọ́yọ̀ ní ọ̀rẹ́ yín lẹ́kùn bọ́yọ̀ ní ọ̀jẹ̀ sábàbí oríire yín láyé àtàlùkìyàmù tẹ̀bá wa lù pa ní ìsìn torí pé ẹ̀yin ìwọ ń ti ọkọ lọ ìwọ náà bọ́ bá ti rú kọ́ ọ̀rọ̀ sẹ́kọ́ ọmọ bá fọṣọ kọ́ ọmọ bá ṣe oyún yìí dànù tí n bá ń ro kàgbórógùn lọ́wọ́ ẹ̀ kẹ̀sì òyàwó náà ń gbọ́ kẹ̀sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ kẹ̀sì bá lọ kọ́ ọmọ ṣe oyún so tó máa jẹ́ pínyùn zina ní kọ́ islam ò tún gbà kẹsẹ̀ islam ò gbà kẹsẹ̀ nítorí pé ọ̀ràn kan ní zina ọ̀ràn míì tún ní ká pààyàn èwo lọ́wọ́ á sàn lẹ́gbẹ̀ẹ́ ọ̀kan èyí tẹ́ ti kọ́kọ́ ṣe sẹ́pẹ́rẹ́ lẹ́gbẹ̀ẹ́ tẹ́ tún dáwọ́lé tó ń ti pọ́nrán burúkú lò náà ẹ̀tún á fẹ́ pọ́mọ ọlọ́mọ ilé ìjẹ́ bó ṣe jẹ́ lẹ́yìn náà tọ́ba á jẹ́ kó yun zina ni ẹ̀yin náà kú ti mọ̀ pé àìnítìjú àìlérò tó tó kọ̀fẹ́ sí táyà méjì bá kóra wọn wá tí wọ́n rojọ́ lórí kẹ́ àwọn sàṣemẹ́sì làwọn fi bímọ olórí ibu rẹ̀ tí wọ́n á ń dùn láàmú kínní kan pé ọ̀dà òkè <laughs> ta ló lórí ibu gánà ẹ̀ méjèèjì ta ni èsì so lórí ibu nu yín nítorí pé <laughs> akramakumullah n tó fi mú ọ bá débi pọ́ bọ́ òhò ìwọ náà túra rẹ òhò láì kò sí yìgì láàrin yín ẹ dákun tá a lọ́mọlúwàbí náà méjèèjì wàláì kò sọ́mọlúwàbí kan lára wọn torí pé tọba tọba fọpọlọ rẹ ronú tí wọn ń pè ń zina wọn mọ̀ pé àwọn aláìnítìjú tó ga jù láyé àwọn ló ṣe zina torí pé wọn fi ra wọn fi wé ẹranko gbogbo yìí gbogbo àpọ́nlé tọ́lọ́wọ́n bá sì fún wọn wọ́n dààmú. so nítorí délé islam ọ̀farama kẹ́ ẹ sẹ́yìn àmọ́ tó bá ṣe pé obìnrin kan wà nílé ọkọ ó wá ṣẹlẹ̀ pọ́yún tó níyì wọ́n yọ àlàáfíà rẹ̀ lẹ́nu gidigidi wọ́n sì ṣe ìwádìí mẹ́díkálì wípé bí ọmọ bí bóyún yìí ṣe ń bá lọ yìí ó lè kú tó bá yẹ kó àwọn ẹni tó ṣe fọkàn tán méjì tó ń mùsùlùmí iná sọ fún abẹ́ náà medical doctors islam ọgbà kan sẹ́yìn yẹn nítorí pé ìyá ti dájú ọmọ ò tí ì dájú àgbọ̀dọ̀ ti torí etí tí ò tí ì dájú kábàgbèsè ayé èyí tó ti dájú jẹ́ ìdínú tí wọ́n fi gbà pé kí wọ́n sẹ́ ìròyìn bẹ́ẹ̀ náà àríkùsà. tí ó bá ṣẹlẹ̀ wípé ọmọ tí ọmọ ò tí pé a lọ gbèsè ni a sí lára a sì lọ gbèsè kódà kó ṣe kan ti ti rà ní ara a gbọ́dọ̀ lọ sọ sórí Islam ọ̀faramọ́ ma máa nífa kì í sọ ibi tó ga díẹ̀ rárá rárá ìmáàmù sùnmà gẹ́gẹ́ bí sutura gẹ́gẹ́ bí àṣẹ máa súnmọ́ sutura tó yẹ pé àlàfo tí ó wà láàrin rẹ̀ àti ẹ̀kọ́ ju ti ewúrẹ́ lè gbà kọjá lọ so bẹ́ẹ̀ ni òkú yẹn yọ wà wájú rẹ̀ àmọ́ pé gbèsè àyè tó ga rárá rárá ọwọ́ nu pankẹ́rẹ́ tí wọ́n fi ń gbókù yẹn tó bá ti wà ó ti tó náà alaikum abe eegun tí ò tí ì jẹrà nínú sàárè ìta gbẹ́ pọ̀ láti ṣe eegun tẹ́ bá àwọn òkú kànú kò sì tọ́kẹ̀ fìràrè ẹ kó sínú aṣọ funfun míì ẹ lọ gbẹ́ ilẹ̀ míì fún ẹ kó dà síbẹ̀ àbí kẹ́ pátì bẹ́ẹ̀ kẹ́ bo sàárè rẹ̀ mọ́ eléyìí ò tí ì ẹ lọ wá sàárè mi gbẹ́. aleykum salaam pààtì ara bẹ́ẹ̀ bí ọwọ́ àtẹsẹ̀ tó bá tó bá ti gé tó. bó wọn ṣe gé báwo ni wọn lọ rí mọ́lẹ̀ ní kò sí nǹkan a lè dá sọ láti ṣe sílá so a sì ní dá sáré ìgbẹ́ fún so ẹ lọ gbẹ́lẹ̀ lẹ́sọ̀ọ́sọ náà alaikum salaam. àkọ́kọ́ kìí sọmọ rẹ̀ kìí sọmọ rẹ̀ islam ò sì farama islam ò farama nísìnyí ìwọ ìwọ ń tiẹ̀ volontiara kìí sì ṣe volontiara generally business woman torí pé owó wọn máa fi ń gbà five thousand dollars ni wọn fi irú rẹ̀ gbà ní India so wípé àwọn òyìnbó méjì ọkọ àtìyàwó wọn fẹ́ lọ́mọ ṣùgbọ́n gbogbo wàhálà tíkọ́tíkọ́ ká lóyún à ń sin tọ́ à ń gbẹ́kọ́ à ń ṣe àwọn ọ̀fẹ́ so wọ́n á kí wọ́n mú omi tọkọ àtẹ̀yìn tìyàwó ẹ̀yàn ní physics wọ́n á dà pọ̀ wọ́n máa rò wọ́n máa rò títí dégbà kan so wọ́n á gbé sínú volontiara abánigbóyún tòtò máa gbé sóònù yọ máa bá wọn rù fóṣù mẹ́sàn-án pé tó bá bí lọ́mọ so wọn á ní ta ni ó sì pẹ sì pẹ pé kíni ṣe aláàrù lọlẹrù ni abẹnudọgbẹrù lé lórí náà ẹyọ sọ jẹbọ ṣe jẹ. aleykum salaam. kẹsẹ sọ láti sí lálẹ́ méjì lẹ́ẹ̀mẹ́ta kí ló dé tó fi jẹ́ pé ẹ ti kọ́kọ́ ṣe é sí kẹ́ tó tún ṣe é sí i final des uh, destination rẹ̀ ìgbà náà lẹ́sìn sọ́láàt níṣẹ́ ẹ̀ mọ̀ pé èèyàn kú ń bì ibi náà lọ́ọ́ ẹ̀kẹ́ ẹ̀sìn sí o sọ àmẹ́yìn ẹ̀ lásà kan pé tó kù tí ń bá kú ẹ̀ gbèdé lu yín torí bẹ́ẹ̀ làlùjánnà wà ẹ̀kọ́ báwọn míì ṣe máa ṣe nu <laughs> wọ́n wá rú òkú láti bì wọ́n lè ká àwọn rú lọ sí kò nígbà tó lọ́n bá tún gbé bí ṣe ṣe dé ọkọ̀ àtúndànù òkú adé púpọ̀ bí òkú kan tá a fẹ́ gbé njó ní bẹ́ ọ nù bàálù abẹ́rẹ́ rí nǹkan mẹ́ òkú mẹ́tàlá tún kùn òun náà tún wá ráre ráre débi pé ó jóná wọn ò sọ eléyìí nù wé ìròyìn ó jóná ó wọn tún wá kó sínú àpótí mi pósí mi ẹ wò so nísìnyí òkú à ń gbókùú ká èyí náà ti mà nínú experience Yorùbá so wọ́n mọ̀ wò pé àwọn mà lè kú yẹ́sẹ̀ lè kú láì gbókù náà so wọ́n á gbé láti bí wọ́n lè máa gbé lọ sí kùmẹ̀ọ́ so tó bá tún adékù ẹ̀ tún máa ṣe lá nígbà tó bá débi tẹ́ fẹ́ sin náà ní kẹ́ ẹ ṣe sọ láti sí la ilé ìjẹ́ bó ṣe jẹ́ aleykum salaam sẹ́bẹ̀ yẹn sì ti mọ̀ pé ó léwu ní ìsìnkẹ́ máa gbókù ká pàápàá láwọn ilẹ̀ yorùbá yìí tó yẹ kí wọ́n fẹ́ lo spare part àwọn èèyàn wọ́n tún wá pòkù lẹ́yìn tẹ̀ ń gbé ká àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ̀yẹ sọ̀kalẹ̀ ẹgbẹ́rù fáwọn. <laughs> now aleykum salaam. bí ẹnìkan náà sọ pé wọ́n tan ọmọ wọn lọ sí Èkó látọ̀yọ́ fáwọn wàṣẹ fún un wọn á gbé òkú ọmọ ránṣẹ́ wọ́n sì ti kó gbogbo nǹkan nù rẹ̀ nígbà tí wọ́n á gbé ránṣẹ́ wọ́n kàn já síbi owó dé ni wọn á ní tọ́ ẹrù yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí ni ká ah! ó tún dágbé kó padà kọ́ lọ́wọ́ bọ́ sànù wa náà. ebi wọ́n ti béèrè ọ̀kan tẹ́lẹ̀ aleykum salaam. ìbéèrè tó wúlò ni wọ́n ń béèrè yẹn because lè à ń bọ̀ sáwà dada so àwọn sì dájú pé kálukú ti rà gbo tiẹ̀ sá so àwọn tágbára wọn kágbò àwọn ń béèrè ń pe ewúrẹ́ dáadáa ẹni tí ó bá ti lágbára àgbò yóò máa bọ̀ wálẹ̀ abo abo àgùntàn agbára rẹ̀ ò tún ka a jẹ́ pé orúkọ agbára rẹ̀ ọ̀ka gbà náà lọ́ọ́ agbára a pé àmọ́ kò sí léyà dàjáàjà pé adìẹ lápá àá o àbí pẹ́pẹ́ yẹ kò sí o subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu.